bí wọ́n ṣe máa ṣe nu táfà rẹ̀ bá ń sọ̀rọ̀ bí wọ́n ṣe máa ṣe nu bàbá ní gẹ̀ẹ́sì tó àfà rẹ̀ sọ ìwọ ló sì kọ́kọ́ bọ́ tààrọ̀ kọ́kọ́ tó pé àfà ẹ̀ sọ báyìí lọ́ba sọ̀dà kejì. Hmm? ìbáwo làná ibi ṣe ń rìn nígbà tó kú òní arọ́fà ó ní kánà yẹ̀sírú àlì ànàkọ̀ ó yára rìn ní ìwọ̀ntúnwọ̀nsì ó yára rìn ní ìwọ̀ntúnwọ̀nsì kò sáré gan-an kò rìn dẹ̀ngbẹ̀ dẹ̀ngbẹ̀ gòtìyé ó yára rìn ní ìwọ̀ntúnwọ̀nsì fàyìlà wájàdá fàjìwá tó bá wá ráàyè láti sáré náà sọ àsáré ìyẹn fi hàn pé tẹ́ bá ti kúrò ní àràfà ẹ tẹsẹ̀ mọ́rin ni bẹ́ẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́ alàgbà tí ń fọwọ́ harí ni o tẹ bá ti kú òní àràfà báyìí ẹ tẹsẹ̀ mọ́rìn ni tọ́ pọ̀ bá ti ráyè láti tẹsẹ̀ mọ́rìn ọ̀rọ̀ ara rìn díẹ̀ tọ́lọ́ ọ̀gbọ́dọ̀ gbẹ̀yàn ṣubú ọ̀gbọ́dọ̀ kọlù yàn ọba tó rá opportunity láti yára rìn ó tún yára rìn lẹ́ni tí ń wu ànábì kọ́ ṣe bó ṣe rìn àwọn ọmọ wu ànábì kọ́ ṣe tá ikú ti wa ni ìwọ máa sọ ṣé o ti jáde rẹ di àwòkọ́ṣe rẹ bẹ́ẹ̀ tá a bá wọnú sàárè wọ́n bí ọ léèrè pé ta lànàbì rẹ bọ́lá sọ pé ṣéwù tìjáde ni bọ́lá sọ fún wọn bẹ́ẹ̀ ọwọ́ àrí gbogbo ìyá jẹ́ ń bẹ̀. ṣé àwọn pé ní ìlú wo mo lọ ná tí ẹnìkan sọ pé ànábì tó ní Ibrahim ní Ibrahim níyàsí ní ànábì òun làǹlàtẹ̀ àwa sáà ń ròyìn ànábì fún pé ntànẹ́bì ní àṣẹ rè ntànẹ́bì ní àṣẹ nì nígbà tó wọn bá fèsì àwọn ọmọ ní bàbá wa ṣe bàbá wa ṣe òníyàsí bàbá wa sẹ́yìn nìyá àti ah ah musa ń wò pé bó nìyẹn ti mẹ́yà dìgbò lugi tó báyìí torí ọlọ́run àwa ń sọ ọpá àdẹ́bí sọ pé wọ́n ń dákọ̀ bàbá yín nìyá àsì wọ́n wá ń wò pé ah, ẹ mọ̀ gbọ́n náà ọ̀dà alàgbà tá a gan ni ànábì tiẹ̀ tá a gan ni ànábì tirẹ̀ kò hesitate kò ká lólò ó ní Ibrahim nìyá. àwọn sùn fi tẹ́sí lọ dágìjọ fún mi pé lílù làwọn lù mí pa lónìí pé ó tó gẹ́ kí n yé ta kàwọn mọ́ wọ́n gbọ́ ohun tó wí báyìí wọ́n ju gílẹ̀ ni pé ẹ́ ànábì ẹ Ibrahim Niass lànábì rẹ à wọ́n wá ní sẹ́wù ẹ sì sọ báyìí fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ó ní àfihàn pamọ́ ni àfihàn pamọ́ ni àti wá dojú àgbàgàdà bá àti dojú gbangba báyìí ká ẹ lè mọ àkìdá àwọn sufi. tẹ́ bá ń sọ pé ànábì muhammadu ni ànábì àwọn irọ́ ni wọ́n ń pa irọ́ ni wọ́n ń pa mo mọ̀ wọ́n dáadáa mo mọ̀ wọ́n dáadáa àwọn ṣéwù wọn ni ànábì wọn. two seventy four ani abdullahi amurin anna rasulallah sallallahu alayhi wa wákọ̀fà fi hajjatil wada fàjáàlú yasalunahu faqala rajulun lam ash'uru fahalaqtu qabla an adhbaha qala idhbah wala haraj فجاء آخر فقال لم أشعر فنهرت kọ́búlà àní arímíyà kọ́l ìrìmì wàlà haraj fáma sùn ìlà yawma ìdìn à ń ṣe yín kùdìmá wàlà ukhira ìlà kọ́là ìfún àl wàlà haraj. Adisu 74 hadith two seven four an abdullahi ibn amr látọ̀dọ̀ abdullahi ọmọ amr anna rasulallah sallallahu alayhi wa sallam dagudaju ògìṣẹ́ allah wakọ̀fà fi hajjatil wada nínú iṣẹ́ ájì ìdágbére rẹ̀ ó dúró ó dúró níbìkan mo sì wá dúró òun fàjáàlú yẹsàlú náà o làwọn yẹn bá bẹ̀rẹ̀ sí ni máa bí léèrè béèrè wọ́n bí léèrè béèrè. fàkọ́ọ́lẹ̀ rọ́jùlún ọkùnrin kan wá sọ pé lámà àṣùr èmi ò fura mi ò mà fàhálàtù kọ́bùlà nàzíbà mo wá lọ fárùn mi ṣáájú kí n tó pa ẹran ó sì yẹ kó pa ẹran tán kó tó fa irun ni torí òfin má farun ní bẹ́ńlẹ̀ fún un tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní mo ti mi ò ti wá mọ̀mọ́ fahalaktu kọ́búlà and aziba mo bá lọ fa irun mi síwájú kí n tó ṣe kí ni kí n tó pẹ́ran ànábì sọ fún pé ìzìbà wàlà haraj lọ́ọ́ pẹ́ran rẹ kò sí problem ọ̀daràn mà ibi tó ọba dé yìí o ibi tó ọba dé yìí tó kù síbi pé fárun pẹ́ran pẹ́ran fárun tó bá gbé fúnra wọn ọ̀daràn mà lọ sí. ok fàjà àhà ẹlòmíì tún dé fàkọ́l lámà àṣùr fanaharitu kọ́búlà and arimiya mi ò mà mi ò fura mo bá lọ pa ẹran síwájú kí n tó sọ̀kù òkú méje méje tẹ́ máa sọ máṣetánì. So, ànábì sọ fún pé ìrì mi lọ jòkó òun ti pa ẹran kó tó sọ òkò ìsọ̀kò sì síwájú ẹran pípa ìsọ̀kò ó síwájú ẹran pípa ẹran pípa ó síwájú irun fífá ó ti yé irun fífá ni the last ohun táwọn ẹbí sọ fún ni pé ìrìmì lọ́jùkò wàhálà haraj kò sí problem kò sí wàhálà fáàmà sùn ìlà yàwó màhìdì lọ́jọ́ yẹn wọn ò ní bí léèrè béèrè à ń ṣe nípa nǹkan kankan kú dì má nǹkan kankan tí wọ́n ti ìwájú tó sì yẹ kó kẹ́yìn wàhálà ó xìrà tàbí nǹkan kankan tó yẹ kó kẹ́yìn nǹkan tí wọ́n ti wájú tó yẹ kó fi kẹ́yìn àti nǹkan tó yẹ kí wọ́n ti sẹ́yìn tí wọ́n ti wájú ilá kọ́ọ́là àfi kánẹ́bì sọ pé ifal wàlà haraji lọ ṣe kò sí wàhálà lọ ṣe kò sí wàhálà. Hadith two seventy five ẹ̀yin obìnrin ẹ̀ pẹ́ lọ sí hajj àbí. ẹ lọ tẹ bá wá lọ síbẹ̀ ẹjọ́ lẹ fẹ́ lọ mọ́rù ń bẹ̀. torí ẹ̀kọ́ hajj náà là ń kọ́ lọ́wọ́ yìí o mo sì sọ ńgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ kìtàbùl hajj nínú tírà dà, mo sọ wípé kì í ṣe ọjọ́ àjò la máa ń rè kanna. níwọ̀n àgbà tó o bá ti lánìyàn pé pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run ọbọ̀ ràn mí ṣe tí ń fi lọ sí hajj. kì í wá sọjọ́ tí ọkọ̀ yóò gbéra gbéra láti olódó àbí ibi tó ti fẹ́ gbéra láwa ní láàpẹ́ mi pé àbúṣẹ́ wà lé mo ní sáré wá rí yín ni <laughs> torí bó ṣe máa ṣe nu àbúṣẹ́ wà lé ń gbọ́ bá délé àní inshallah yìí ọlọ́run kádàrà pé màá lọ sí hajj so mo á fẹ́ kẹ́ ẹ ṣàlàyé má sọ di bẹ́ẹ̀ ti ní ẹ̀kọ́ yẹn ńlẹ̀ ti ní ńlẹ̀ bọ́ọ̀bà tiẹ̀ tún rìváìsì ẹ̀ gbogbo takúkú ń sọ ẹ̀ lọ́wọ́ àríkọ́dẹ́ẹ̀dì tọ́ba tún rìváìsì rẹ̀ ńgbò ti gbọ́ ọ́lẹ̀ ní ìsìn kò lè jẹ́ tuntun ní etí rẹ̀ mọ́. Hadis 275 An Abdurrahman ibn Yazid Annahu hajja máa ibùnú Mas'ud radiyallahu anhu fárọ̀ ahúyẹ́rí mi àlìjámúrátà lìkúburọ́ bisabuin hasoyatin fàjáàlà lìbáyìtà an yasarihi wàmìnà an yaminihi thumma qala hadha màkọ́ọ̀mù lẹ́bi unzilati alayhi suratul Baqara hadith two seventy five láti ọ̀dọ̀ abdulrahman ọmọ yazid dájúdájú ó ṣe hajj pẹ̀lú abdullahi bin masoud radiyallahu anhu abdulrahman ọmọ yazid òun ló wá rí abdullahi ọmọ masoud farao orí yẹrìmí lìjámúrọ̀ tó ń sọ òkú òkú wẹ́rẹ́ ó ń sọ òkú ní àyè pè ní àlìjámúrọ̀ àlìkúburọ̀ àyè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nìyẹn fi bẹ̀ hàn yín àyè àkọ́kọ́ ń rèé àyè kejì òǹrè àyè kẹta òǹrè ọ̀kan bẹ̀ náà ń pè ní àlìdámúrọ̀ àlìkúburọ̀ ṣùgùrọ̀ wà. wá sọ òkú ni o kèsì tó lọ rè gbé òkú gbàgbà tó pépé tó wá fẹ́ jù báyìí yóò jàbọ́ <laughs> tí ó tọ́ hàn rẹ̀ o èso e, e, òkú ni o. ọ wá tó ń sọ òkú yẹn òkú méje yẹn ó ń sọ fàjá àlàlìbáyìtà àyàn sáárì yìí ó wa fẹ́ sọ bó ṣe dúró lásìkò tó ń so òkú yẹn ó ní ó wa gbé ilé ibi tí kaaba wa ó bọ́ sí left side ẹ̀ wàmínà yẹ̀mí nìyí mìnà ó bọ́ sí right side ẹ̀. Ah. ó wa bi léèrè pé ṣé bó ṣe dúró náà ló ṣe yẹ ká ṣe dúró tó ga sí pé kàábà bọ́ sí left side yẹ mìnà ọ bọ́ sí right side rẹ ọ wá ní ọbí abdulayi bin masud léèrè báwọn abdulayi bin masud wá sọ fún yín pé haza li makom haza makom lẹ́bi unzilati alayhi suratul Baqara èyí ni ààyè ìsọkù èyí ni ààyè ìsọkù ẹni tí wọ́n sọ súra àlìbákọ́rà kalẹ̀ fún ìyẹn ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam tó tún ní báwọn. ibi táwọn ẹbí dúró sí tó ti sọ òkò lòun náà dúró sí kò ṣe tiẹ̀ lọ́tọ̀ nígbà tó lánàá ibi tó fẹ́ tẹ̀lé. gbogbo iṣẹ́ tó ṣe nú ẹ̀sìn pátá mustanadu rẹ rẹ́fẹ́rẹ́nsì rẹ ó gbọ́dọ̀ mọ̀ jẹ́ ẹni tó lọ rán sí wa. Hadith two seven six ani Abdullahi ibn Umar radiyallahu anihuma anna rasulallah sallallahu alayhi wa sallam qala allahumma hiriham alimuhallikin Call, Wali m Ya Rasul Allah, call Allahumma, Iriham Almuhallikin, Call, Wali m Kossirin, Ya Rasul Allah, call, Wali m Kossirin, 276, latụl n'April n'awọn Umaru. kí Allah yọ́nú sí àwọn méjèèjì dágúdágú ògì sí ó sọ pé mo pè ọ́ o ìtumọ̀ ni yá ìtumọ̀ ni yá sórí yá abẹ yẹn nínú sọ́rífù morphological process ṣẹlẹ̀ lé lórí tí wọ́n dá padà wá síwájú Allah wọ́n gbé yá yẹn kó wájú yá Allah wọ́n gbé wá síwájú rẹ̀ ìgbéwájú tí wọ́n gbé wá síwájú rẹ̀ yìí ó ti wá béèrè fún àwọn nǹkan kankan òun ló wá paradà tó wá di mà ló fi di Allahumma tó ti yé ń bọ̀ bá kí ó jìnnà ọ̀hún àlàyé ìhun tí bá ní kí n máa sọ nísìn bí ìgbà tí yàn ń bà mérekù ni ni ó jẹ́ àmọ́ tó lè ọ ni pé yá àlọ́hù òun ni ó di kí ni àlọ́hùmà màá yẹn nípìnlẹ̀ yá ni tó ṣáájú yóò o yá yóò jẹ́ yá àlọ́hù tó bá yóò di mà ní ó fi di àlẹ́bí wa sọ wípé allahumma irihami alimuhalikin allah kẹ́ àwọn tí wọ́n máa fárun orí wọn kẹ́ àwọn tí wọ́n máa fa irun orí wọn irun inú wọn ti mọ dùn nísìn àwọn tí wọ́n fa irun orí wọn o <laughs> nígbà tí sọ pé kọ́lọ̀ ń kẹ́ àwọn tí wọ́n fa irun orí wọn òjé tí òjé tí àwọn kan ń lo àdìsí fún ń sọ fún ọ nísìn even though èmi náà máa parun ni ànábì wa sọ pé aláwò kẹ́ àwọn alimuhalikin àwọn tí máa parun rí wọn kọ́ọ̀lù wọlimukọsirin àwọn sọ̀rọ̀bà ní fikùn àwọn tí máa gẹrun ah, sáwọn tí ń parun nìkan máa nìkan lọ́wọ́ kẹ́ni àwọn tí ń gẹrun náà ya Rasulullah ìfikùn náà ànábì tún ní. àlọ́hùmà iriham alimuhalikin aláwò kẹ́ àwọn tí wọ́n máa fárun orí wọn a tún sọ pé walimukosirin àtàwọn tí wọ́n máa gẹrun náà ya Rasulullah nígbà ẹ̀kẹta àrẹ́bìsẹ̀ wa sọ pé walimukosirin àtàwọn tí máa gẹrun hadisi yìí ó dọwọ́ àwọn ìjọ kan tí ènì dákọ̀ wọn kọ́nà bá ní ṣàtúnṣe wọn wọ́n bá ní ọlọ́run fẹ́ràn ẹni tí ń farí ju ẹni tí ń gẹrun lọ nítorí náà àtàfà àtọmọ kí wọn lè kí wọn orí fífá ni ó gbalẹ̀ èké wọn kọjá ò ní mọ orí fá à ò débẹ̀ ni ó ti máa wọn ọjọ́ ó ti mọ̀ wọ́n kò kékeré inú wọn báyìí ó mórí fa kó tó mọ̀ kí ó tó wá ké orí ní ọ̀kọ́ mọ̀ fa based on this hadith ṣùgbọ́n ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé ọ̀rọ̀ ṣe hajj lànàbí ń sọ lọ́wọ́ tó fi sọ ọ̀rọ̀ ṣe hajj lànàbí ń sọ lọ́wọ́ tó fi sọ. So agásí pé àdíìsì yìí ó wà pàtíkúlà pẹ̀lú àwọn hujaj tó gásí pé tán bá ti parí sí hajj tán ìṣẹ́dá kí wọ́n fárun ìṣẹ́dá kí wọ́n gẹrun àmọ́ nẹ́bí wa gbọ́lá fún ká fárun lásìkò yẹn ju ká gẹrun lọ sọ ti gbọ́ yé báwọn tó o bá ti ṣiṣẹ́ hajj bó bá wù ọ́ fa wù ọ́ méjèèjì ní súnà bó ṣiṣẹ́ hajj ètò dájú ní kó ṣe kí ni kò fa historically àwọn lárúbáwá wọn ìfẹ́ fárun historically wọn ìfẹ́ fárun ọlọ́run jẹ́ kí gbowó lọ sí hajj o ẹ rí lárúbáwá tó bá ti ṣe umura tán báyìí ẹ irun tí wọ́n ní kó géun tí wọ́n ní kó géun ká gé gbogbo rẹ o yóò kàn gé báyìí yóò gé bí díẹ̀ yóò gé bí díẹ̀ yóò gé bí díẹ̀. ó máa rí báyìí ni kìí ṣe pé yóò gé gbogbo rẹ̀ ń tiẹ̀ yóò gé báyìí yóò gé báyìí yóò gé báyìí yóò gé báyìí torí irun orí wọn yẹn ọlọ́run ṣe ní ọ̀ṣọ́ wọn irun orí tiwa bó bá kún jù àjọ wèrè ni bí irun orí tiwa bá kún jù bá àjọ dada àjọ wèrè. àbúrò kan tí gbèrè sì ní. lè ń pè ní so ọ̀ṣọ́ ni irun lárúbáwá jẹ́ irun yọ̀rọ̀yọ̀rọ̀ ni ọ̀ṣọ́ ni irun wọn so tó bá kọ́kọ́ ti ṣe ómúra báyìí tàbí ó ti wá ṣe ómúra nìkan dípò kó gé gbogbo ẹ̀ ráǹdì yóò gé díẹ̀ báyìí yóò gé díẹ̀ báyìí yóò gé díẹ̀ báyìí torí pé a rí nínú àwọn àfáà báíbù tó sọ pé bí ògè ráǹdì kó sàṣírí pé òun kó fi sàṣẹ ìyẹn ni ó tẹ̀lé kó fi sàṣẹ yá gèdè ẹ̀ bá yóò gèdè ẹ̀ bá yóò gèdè ẹ̀ bá yóò gèdè ẹ̀ báyìí ọ̀parí nu. sọ ọ̀rọ̀ ọṣẹ́ hajj ló mú kí ànábì wá ṣàdúà fún àwọn tí ń fárí. sọ sí yé. lórí olè pàdé ẹni o lè rìn pàdé irú wọn ta tí ó sọ pé à ọmọ fárí ọgbọ́n ànábì sàdúrà fáwọn tí ń fárí lẹ́ẹ̀mẹ́ta ó sì sọ fún mi pé ọ fárí fáwọn tí ọ sàdúrà fáwọn tí ń fárí lẹ́ẹ̀mẹ́ta inú iṣẹ́ ájì ni ọlọ́tún àdìsí wò ni ọ̀rọ̀ ájì ni ọ lè rí àfàsúnà kan tí ó má àdìsí wá tó bá ń tìtì orí fífá ordinarily tó bá ń tìtì orí fífá ordinarily versus irun fífá kò ń wò ní mú wá bẹ́ẹ̀ ibi iṣẹ́ hajj ni. àní ọ̀dà kó fárí àní ọ̀dà kó gẹrun ètò bá mọ ọlá ń bẹ̀ ni ṣùgbọ́n tá à ń sọ ni pé tó bá ti kọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe hajj èyí tó dáa jù ní kó ṣe kí ni kó fa orí. torí pé ànábì ṣàdúrà fáwọn tó bá fárí níparí iṣẹ́ hajj wọn ó ṣàdúrà fún wọn lẹ́ẹ̀mẹ́ta ó ṣàdúrà fún ẹni tó gérun lẹ́ẹ̀kan kò jù bá ń lọ. Addis two seven seven àbí Addis two seven seven. عن عائشة رضي الله عنها قالت hajjajina ma'a nabi sallallahu alayhi wa sallam fa afadina yawma nahar fahadati sofiya فأراد النبي صلى الله عليه وسلم منها ما يريد رجل من أهله fàkúlìtù ya Rasulallah eh, innaha hahidun qal habisatuna hiya qalu ya Rasulallah afadati yawma nahar qal ukhruju hadith 277 and Aisha radiyallahu anha látọ̀dọ̀ Aisha kí alọ́ yọ́nú sí i kọ́ọ̀láti ó sọ pé hajjajina ma anabi sallallahu alayhi wa sallam a ṣe hajj pẹ̀lú anabi fa na yawma nahar a sì ṣe tàwáfùlì ìfàádọ̀ ní ọjọ́ ìgúnra tàwáfùlì ìfàádọ̀ ní ọjọ́ ìgúnra wọ́n kọ́ ṣe tama bá kọ́kọ́ wọ wọ́n bá kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n kọ́ sí bá parí iṣẹ́ hajj wọ́n wá wá ń lọ wọn padà wọ́n wá sí tàwáàfù ìdágbére. ok now ngba wọ́n parí ní wọ́n ti lọ ṣe tàwáàfù wọ́n ṣe tàwáàfù tán fàhádọ́ ti sọ̀fìyà ni sọ̀fìyà bá rí nǹkan oṣù rẹ̀. tàwáàfù lè fàádọ́ sì rèé wájibù ni kò dàbí tàwáàfù dágbére but fortunately sọ̀fìyà ti ṣe tàwáàfù lè fàádọ́. koto ri period e. far order nabi sallallahu alaihi wasallam ni ya ma yuridu rajul min ahli anabi wa gberu nkan lara sofia nkan ti ba lele ma gberu lara iyawo re yani pe o fe se jima o pelu e ngba je pe o ku titura ale fakulitu ya rasulallah aisha wa ń sọ fànẹ́bí pé iná ahahidun sọfíyà ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ànẹ́bí wa ní àbísàtúnà yíyá yóò dá wa dúró ni torí pé ànẹ́bí ò mọ̀ pé sọfíyà ti ṣe tàwáfùlì ìfàádọ̀ tàwáfùlì ìfàádọ̀ sì ní dandan ni ló wá mú kànẹ́bí sọ pé àbísàtù náà na sọfẹ́ dìtẹ́ ìwà kalẹ̀ bíbá yìí ni ọsẹ ìbẹ̀rẹ̀ ọsẹ ìbẹ̀rẹ̀ ẹ̀dọ̀ àwa tá a ti ń múra bá ṣe padà sí Mọ̀dínà ọ̀hún ọsẹ ìbẹ̀rẹ̀ haidọ̀ so àwọn àmọ́ retí ọgọ́ tí ó parí haidọ̀ tí ó sì wá ṣe tàwáfù ìfádọ̀ so ti yé kọ́ọ̀lù ya Rasulullah nọ́mbà sọ pé ògìsí ọlọ́run àfa àdọ̀tì ìyá ọmọ náà hàrì sọ̀fíyá ó wulẹ̀ sí ṣe tàwáfù lìfàdọ̀ ní ọjọ́ ìgúnran ó tètè ṣe tẹ́lẹ̀ mi àmọ́ sọ́ dijọ́ kejì ọjọ́ kẹta ó ti tètè ṣe kọ́ọ̀lù òkúrújù àlẹ́bí ni ó yá ẹ̀já máa lọ. tàwáfù lìwàdà tàwáfù dágbére ló mú káwọn àfáà sọ pé kò pọn dandan fún obìnrin tí ó bá rí nǹkan oṣù rẹ̀ tí ò tíì ṣe tàwáàfù àlùwàdà pé mo dágbére fúnlé ọlọ́ọ̀ báyìí o mò ń lọ o sílùú mi o òkè wọn ní kò pa dandan tàwáàfù àlùwàdà ò gbọ́dọ̀ dá dúró bọ̀ tàwáàfù ìfádọ̀ tí ó bá tíì ṣe kò lè lọ o tó ń gbọ́ ìyá alágbájá. at the two seven eight عن عائشة رضي الله عنها قالت حادث صفية ليلة النفر ليلة النفر فقالت ما وراني إلى حابساتكم قال النبي صلى الله عليه وسلم عقر حلق أطافت يوم نهر كيل نعم قال فانفري 278 òun náà ń sọ similatin pẹ̀lú 277 látọ̀dọ̀ Aisha radiyallahu anha ó sọ pé hadati Sofiya laylata anafr Sofiya rí nǹkan oṣù rẹ̀ ní alẹ́ nafr ìyẹn ní ọjọ́ ìkúrò ní mina ọgọ́sẹ́kù mina tó yẹ kí ọgọ́sẹ́kù mìnà alẹ́ ọjọ́ yẹn ó rí nǹkan oṣù rẹ̀. fakọ́ọ̀làtì ọba sọ pé máa wùrọ̀ ní ilá àbísàtàkùn sọfíyà wa sọ pé à èmi kò rí nǹkan kankan bí kò ṣe pé màá dá yín dúró nìyí o pẹ̀lú bí mo ṣe ti rí nǹkan oṣù mi o torí pé tàwáfù lìwàdà mi ò ní láǹfààní àti ṣe pẹ̀lú bí mo ṣe bẹ̀rẹ̀ nǹkan oṣù mi ànábì wa gbọ́ ànábì wa sọ pé akírọ́ halikọ́. Hmm.